kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ òkè kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ òkè. ìsebẹ̀ ọ̀ǹgà lóṣù onígbọ̀wọ́ ètò sókè lọ́bẹ̀ òkè òyìnbó jẹ sàláàdì mo jẹ̀fọ́ òyìnbó mu tíì mo mẹ̀kọ gbígbóná ẹ jọ̀rọ̀ ṣe mọ̀ wípé omi gbígbóná kan náà làjọ mọ̀nẹ̀ à ẹ wò ó <laughs> ewé kan náà la dẹ̀ jìjọ jẹ orúkọ tèmi ò yí padà Olúwatóyè Òkí ni mò ń jẹ́ ọmọ ọkọrọ mẹlẹmu mọjáyé ọmọ ọrẹrùnrẹrùn àmì epo yọrùnù ọmọ ọkálẹdùn rọbẹṣù ọmọ bàbá lika lika ọmọ ògidì ẹ̀là àwọn ni ọmọ tó ń tobojì rẹ̀ ó kún o là kíni nílùú tèmi ṣàlàfíà kẹ̀gá ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ètò tí a gbé kalẹ̀ láti kọ́ wa ní ìlànà oríṣiríṣi bí a ṣe lè fi owó bíntí ṣe oúnjẹ aládùn nínú ilé wa gẹ́gẹ́ bí ìṣe wa àwọn àlejò wa méjì wọ́n ti wà ní ilé agodo wọ́n dẹ̀ ti ṣetán láti figagbága ẹ̀ lórí ìdíje wa ti tọjọ́ tòní yìí ẹ wo ẹ má lọ síbi kankan o a ṣẹ̀ṣẹ̀ ń kí ọwọ́ bọ́ àpò ni o àti mẹ́yẹ o kí dókò pọ̀ yé o ṣókí lọ́bẹ̀ òkè. ìṣèbẹ̀ ọ̀ǹgà lóṣù onígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ òkè. The north is so beautiful and the food is nothing like I have ever tasted before. It was incredible. The color. vibrant. And it felt like they had personality. What about the aroma? Oh, baby, don't even get me started on that one. The aroma, oh gosh. Mm. Smells just like this one. This smells so good. Yeah. <laughs> Your jumbo shinkafa tastes even better. How did you do it? Onga seasoning. It's all the seasoning you need for great taste and aroma. Onga, Mama's helping hand. Kì í dùn kó pọ̀, yé o, ṣókí lọ́bẹ̀ oge. Kì í dùn kó pọ̀, ṣókí lọ́bẹ̀ oge. Àyàn olólùfẹ́ wa nílé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí àkọ́tún ètò. Ètò yín ṣókí lọ́bẹ̀ oge. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín kí a tó lọ fún ìsinmi ráńpẹ́ wípé àwọn àlejò méjì wọ́n ti wà pẹ̀lú mi nílé agodo báyìí báyìí báyìí ẹ jẹ́ ká lọ pàdé wọn kí ètò kó tó tún máa tẹ̀síwájú. èmi nìyáàfin Ọlọ́runtóyìn láti Ògùn State. iṣẹ́ wo lẹ ń ṣe? mo ń tajà. ìyáàfin Ọlọ́runtóyìn olórúkọ mi lẹ tiẹ̀ jẹ́ ẹ káàbọ̀ sí orí ètò wa. orúkọ tèmi ni omidan Ọlábísí Adéyẹmí eléré orí ìtàgé ni mí táwọn èèyàn mọ̀ sí tíátà. Ọlábísí Adéyẹmí eléré orí ìtàgé nìyí ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i bẹ́ẹ̀ bá ṣe ń ṣiṣẹ́ yín lọ ẹ bá wa máa fi àwọn eré díẹ̀ díẹ̀ sí ká lè máa mọ̀ pé ẹ̀ eléré ìtàgé òun la gbé wá sórí ètò lẹ́ẹ̀ni ẹ̀yin olólùfẹ́ wà nílé ibi tá à ń lọ ibẹ̀ la dé yìí o kí ni àwọn àlejò wa fẹ́ sè fún wa lẹ́ẹ̀ni omi ọbẹ̀ àti ewédú bẹ́ẹ̀ ni o omi ọbẹ̀ àti ewédú tí wọ́n bá wá ṣe tán wọ́n wá ṣe kí ni wọ́n bá wá fi àmàlà wọ́n fi bá wa tẹ̀ nídìí mo fẹ́ kí a mọ̀ wípé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré ni a fún wọn láti ra gbogbo àwọn èròjà ẹ̀ tí wọ́n nílò láti rà lénìí àti wípé a ò fún wọn ju ẹgbẹ̀rún kan àbọ̀ lọ bẹ́ẹ̀ ni o ẹgbẹ̀rún kan àbọ̀ òun la fún wọn láti fi ra gbogbo àwọn èròjà tí wọ́n rà tí wọ́n dẹ̀ máa lò lénìí kí a tó máa bẹ́tò lọ gbogbo bọ́n ṣe rìnrìn àjò nínú ọjà bọ́n ṣe lọ sọ́tún bọ́n ṣe lọ sósì wọ́n ní ìròyìn kò tó àfojúbà ẹ tẹ̀lé mi ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn rẹ̀ à ń bọ̀. kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹpọ́nù la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹpọ́nù la àdùntàn la fi máa dùn àfi tá a bá tán lá àdùntàn la fi mọ oúnjẹ tó ṣara lóore. kì í dùn kó pọ̀ kì í dùn kó pọ̀ sẹ́wọ̀n ṣókí náà fẹ́ òkè. ẹyẹ lólùfẹ́ wa nílé mo lérò pé ẹ ti jẹ̀gbádùn gbogbo ìrìn àjò wọn nínú ọjà gbogbo bó ṣe ra ọ̀tún bó ṣe ra òsì ẹ̀ mo lérò wípé ẹ jẹ̀gbádùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ yẹ àwọn èròjà wọn wò tí wọ́n rà bọ̀ láti ọjà bóyá wọn dára báwo ni ìrìn àjò yín nínú ọjà báwo ló ṣe lọ ṣó lọ dáadáa lórí ẹgbẹ̀rún kan ààbọ̀ ṣó náà lẹ́ra gbogbo ilé tó tó yìí ah, ah. báwo la ta yín ṣe pọ̀ báyìí ẹ tún rẹja tó kí síbẹ̀ ewédú náà wà nbẹ ẹ tún rèlùbọ́ lórí ẹgbẹ̀rún kan ààbọ̀ ah, ó ga ọ ṣé kìí ṣe pé ẹ dọ́gbọ́n sí bóyá mówó díẹ̀ èló wà lẹ rí ẹja ẹ rà. four hundred naira. four hundred naira àtàǹkọ́. àtàtàǹkọ́sà three hundred naira. three hundred naira owó wa ti fẹ́ẹ̀ tọ́ bẹ́ẹ̀ yẹn hmm, ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ takuntakun. lórí ẹgbẹ̀rún kan ààbọ̀ ibẹ̀ náà lẹ ti rí ẹja tútù rà. bẹ́ẹ̀ni. èló ni ẹ ẹja ẹ báyìí. five hundred. ẹ dẹ̀ wá ra èlùbọ́ ẹ ra ewédú hmm, yẹn náà dáa mo wá rí tòmátò díẹ̀ àti ẹra ẹrú ẹra ọ̀ǹgà mi dẹ̀ tiẹ̀ tí ìrírú ọ̀ǹgà yìí rí o Ah, ah, ó ga ọ kí ló dé ẹ tú gbogbo ẹ lọ sínú ọjà ẹ tú gbogbo ọjà ní fínífínífíní anyway ẹ káàbọ̀ láti ọjà ẹ̀yọ́ lólùfẹ́ wa nílé ibi tá à ń lọ gangan ibẹ̀ la dé báyìí àwọn àlejò wa gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ wọ́n máa se omi ọbẹ̀ pẹ̀lú ewédú tó bá ṣe tán wọ́n bá wà fi àmàlà wọ́n á fi tẹ̀ nídìí ọgbọ̀n ìṣẹ́jú péré òní àfòyín láti fi dáná ṣẹ́gbọ́n omidan ọlábísí àti ìyáàfin olútóyìn ọgbọ̀n ìṣẹ́jú péré òun lẹ ní láti fi dáná nínú ilé agodo báyìí ó yá ẹ bẹ̀rẹ̀. kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ ó kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹpọ́nù la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán lá àtúntò la fi mú oúnjẹ tó ṣara lóore ó kò pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tábàtàn la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹbọ́nu la ojúkọ́ la fi máa dùn àfi tábàtàn la àdùnkọ́ la fi la fi mọ oúnjẹ tó ṣara lóore. kì í dùn kó pọ̀. ṣókí lọ́bẹ̀ oge. kì í dùn kó pọ̀. ṣókí lọ́bẹ̀ oge. lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ ràn yín létí àwọn àmì tá a fi ń díwọ̀n ìgbà orókè lórí ìdíje wa ti òní. àkọ́kọ́ ni àkókò tí wọ́n lò ní ọjà èkejì ni àkókò tí wọ́n fi dáná nínú ilé agodo níbí báyìí ẹ̀kẹta ni dídára èròjà wọn ẹ̀kẹrin ni ìmọ́tótó ẹ̀ẹ̀karùn-ún ni àgbékalẹ̀ ẹ̀ẹ̀kẹfà sọ́wájẹ́ pabamba rẹ̀ ńkọ́ ni àdùn bẹ́ẹ̀ ni o àdùn ẹ̀yin olólùfẹ́ wa nílé mo lérò pé ẹ ń gbádùn gbogbo pọ̀pọ̀ ṣinṣin bó ṣe ń dáná nínú ilé àgọ́dọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo ó ń sọkùtù lọ́tún ló sì ní ẹ wò lọ́wọ́lọ́wọ́ báyìí àmàlà tó gbóná fẹlifẹli òun la múra láti ṣe kí ni o láti jẹ nínú ilé àgọ́dọ̀ lẹ́ni o àmàlà tó gbóná tó wá fẹ́lẹ́ ẹ kúṣẹ́ o ìyáàfin olútóyìn báwo ló ṣe ń lọ tọ mo fẹ́ rán yín létí wípé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré òun ló kù fún yín láti kásẹ̀ ìdáná yìí ṣe gbọ́ mà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré ló kù fún yín. kì í dùn kó pọ̀ yé o sókè lọ́bẹ̀ òkè. kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn jẹ́ bọ́nù la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore. kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. àlejò wa àkọ́kọ́ ìyáàfin Olóruntóyìn Ọláyẹmí ẹ kú iṣẹ́ látàárọ̀ ẹ ẹ mú ṣíbí wá ẹ jẹ́ kí n tọ́ oúnjẹ yín wò because ṣe mọ̀ pé oúnjẹ lè dá lójú kágbé kalẹ̀ kó da kó dẹ̀ má ṣe kíni o kó má dùn lẹ́nu hmm. omi ọbẹ̀ àti àmàlà òun la sè lénìí áá ata yóò máa pọ́n kẹ́ hmm. hmm. ẹ. ẹkúṣẹ́ ẹkúṣẹ́ bóyá àwọn ló máa gbégbá rókè o àbí omidan ọlábísí èmi ò mọ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ omidan ọlábísí ó yá ẹ fún mi ń ṣíbí ẹ jẹ́ kí n tọ́ oúnjẹ yín wò. ga o àmàlà yín yìí ṣó dẹ̀ máa tóyàn mẹ́rin jẹ báyìí. Ah. ó ga o àwọn ló gbé ìgbà orókè níbi adùn ńkọ́ èyí pa ṣe pabambarì rẹ̀ ìyáàfin ọlọ́run tóyìn àwọn ló gbé igba òrókè nítorí náà ńkọ́ ẹni tó gba àmì ẹ̀yẹ ní ìdíje tèyí ni ìyáàfin ọlọ́run tóyìn ẹ kú oríire o congratulations omidan ọláyẹmí ẹ bá wọn yọ congratulations ó sì ẹja pé mo jẹ́ olólùfẹ́ ẹja titus mo ti ń fojú wò pé ọbẹ̀ yóò máa dùn ọbẹ̀ yẹn ọbẹ̀ yín ó dùn ó yọ adùn rẹ̀ ṣùgbọ́n mo wá rí i kódà pé bóyá ìgbà tẹ́ ń fi ìsebẹ̀ sí ni o bóyá ó wá fẹ́ pọ̀ jù díẹ̀ ibẹ̀ ni ibi adùn yẹn àwọn ló gbà nítorí pé adùn tiwọn ó ṣe gẹ́rẹ́gẹ́rẹ́ iyọ̀ ọ̀pọ̀ jù gbogbo ẹ̀ ṣe níwọ̀nba. ẹ̀yin olólùfẹ́ wa nílé àkókò ti tó báyìí láti fún àwọn àlejò wa méjèèjì ní ẹ̀bùn omidan ọlábísí ẹjọ ẹ máa bọ̀ ẹ jẹ́ ká fún yín ní ẹ̀bùn tí ètò ṣókìlọ̀bẹ̀ ògè wọn ní ká fún yín wọ́n ní ká fi dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín pé ẹ dìde iwájú iwájú òun ni ọ̀pá ìbí tí ń ré sí iléeṣẹ́ yín náà iwájú ni yóò máa lọ ẹ ṣe adúpẹ́ o. ẹ ṣe mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ṣókìlọ́bì oge fún ẹ̀bùn. ẹ ṣe ẹ ṣe adúpẹ́ ìyáàfin ọlọ́run tóyìn ẹ máa bọ̀ ẹ wá gba ẹ̀bùn tí ẹ wọ́n ní ká fún yín láti orí ètò ṣókìlọ́bì oge wọ́n ní kí adúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín pé ẹ tiẹ̀ yẹ wá sí tí wá sínú ilé àgọ́dọ̀ lénìí ẹ ṣé o àdúpẹ́ ẹ ó bá lé ní ayọ̀ àti àlàáfíà ẹ má tí lọ o tún ní ká tún fún yín ní ẹ̀bùn yìí gẹ́gẹ́ bí ẹni tó gbé ìgbà orókè lórí ìdíje tèmi pé ẹ ṣé àdúpẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ ilé ọbẹ̀ ṣókìlọbẹ̀ ogwe wọn a máa tẹ̀síwájú ọlọ́run á ìbùkún bẹ ṣe yín wò. àmì àṣẹ. kì í dùn kó yé o ṣókìlọbẹ̀ ogè. Guys, we can't leave. We've got to finish the client's order tonight. This time. How about some top tea to cheer us up? Only one bag of top tea makes two strong cups, so taste to know more flavor, enjoyment, Great. friendship, and upliftment. Wow, this looks gorgeous. <laughs> Beautiful. Taste to know. Top tea. kókó yé o ṣókí lọ́bẹ̀ òkè. ìṣèbẹ̀ ọ̀ǹgà ló ṣonígbọ̀wọ́ ètò ṣókí lọ́bẹ̀ òkè. wọ́n ní ìgbà mẹ́ta nígbà ìdáláyé òwúrọ̀ ọ̀sán àti alẹ́ ọlọ́run ò ní fi ebi alẹ́ pa wá ọ láṣẹ ti ọlọ́run mi aláòràbí àmì àṣẹ ó dùn mí wípé a ò ní rí jù báyìí lọ ní orí ètò wa ṣókí lọ́bẹ̀ òkè ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé kó tó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ Olúwatóyìn Òkì ló ń dágbére láti inú ilé agodo níbí báyìí wípé ó dàbọ̀ ẹ̀dẹ̀ má gbàgbé wípé kì í dùn kó pọ̀ ṣókí báyìí kò ní ọbẹ̀ ògì. kó dùn kó pọ̀ kó pẹ́ ní gbogbo ayé ń fẹ́ oúnjẹ aládùn àjẹgbọ́nù la ojúkọ́ la fi máa dùn àfi tá a bá tán la àdùnkọ́ la fi mọ oúnjẹ tó ṣara lóore kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ ògè kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ ògè.